ráyéráyé mo wá yìn ọ́ lógo ni mo wá yìn ọ́ lógo ni bàbá mi ọkọ mi olúwa mi mo wá yìn ọ́ lógo ni ọjí kan lù pa ọ̀pá kan wò kan yè bàbá mi fàkíà fàkíà mo wá yìn ọ́ lógo ni bàbá mi tó tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ní tẹ́ni ó tún ta aṣọ ọmọ bẹ́ẹ̀ ní taṣọ mo wá yìn ọ́ lógo ni ọlọ́run tí jẹ́ èmi ni má sì ṣe bẹ̀rù mo wá yìn ọ́ lógo ni ìwọ nìkan ló lè bá mi ṣe ìwọ nìkan ló lè ṣe yọrí n ó mọ̀ yìn ọ́ ni ìwọ ó sì máa tọ́jú mi ní lójoojúmọ́ kábíyèsí ọlọ́run tó pọ̀ nípa àti agbára ìwọ nìkan ló lè bá wa ṣe ìwọ nìkan ló ti ń bá mi ṣe ó sì gbowó ògbòbì nǹkan ẹyọ kan tó o béèrè lọ́wọ́ mi ni pé kí n máa yìn ẹ́ <laughs> ẹran kìíní kan ń ṣẹ́ ẹ̀ ń pé ò jẹ́ dáa iṣẹ́ wo ni mo gbà á kí n mọ̀ yàn ni ń yàn láàárọ̀ ń yàn lọ́sàn-án ń yàn lálẹ́ ń yàn lóru ń yàn níyàlẹ́ta ń yàn ní gbogbo ìgbà òun ló jẹ́ mọ̀ pé mo wá yàn lógo ni o mo wá gbé orúkọ ẹ̀ ga ni nítorí pé àánú rẹ nínú ayé mi ó ti pọ̀ tó oore rẹ nínú ayé mi ó ti pọ̀ tó ó ti tóbi tó ó ti àá ó mọ̀ yan gbogbo yín tẹ́ ti darapọ̀ mọ́ wa lórí ètò ìjíròrò òwúrọ̀ láàárọ̀ ìní èèyàn já ní ọkàn tó ń yan ọlọ́run lógo nítorí pé nǹkan ẹyọkọ tó bi wá náà rèé tẹ́yìn bá rí ọkàn tó ń yan ọlọ́run irú ọkàn bẹ́ẹ̀ máa ń ní ayọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà ẹ̀yìn kí wọ́n fi lè náà kí yín kó àmójúbà àkọ́tún ètò ìjíròrò òwúrọ̀ lọ́jọ́ tẹ̀lé lórí Kaftan television yorùbá tiyín orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ́ ayọ̀lẹ́wà ṣọlá fún mi aláṣà kẹtì ń gbọ̀ngàn tí o kọ́ mọ̀ tẹ́mi bá pè mí lédìdí ìfẹ́ mi ni mò ń jẹ́ bẹ̀ tẹ́ bá pè mí ní ìyá gbogbo ìfẹ́ èmi náà ni mò ń jẹ́ bẹ̀ ó bá kọ́ lọ mi mu ó tún bá mi lára mu mo ti wá ń kí i pé a kó àmójúbà àkọ́tù ètò ìjíròrò òwúrọ̀ èmi àti èkejì mi náà làjọ dé sórí ètò lóore ni ẹ ǹlẹ́ ìyá wa. ẹ káàbọ̀ ẹ̀yin èèyàn wa sórí ètò ìjíròrò mm. lákọ̀tún lówùúrọ̀ yìí lọ́tùlọ́tù lọ́jọ́ ń yọ báyìí lọ́tùlọ́tù báyìí ni gbogbo wa máa máa yọ lórí ètò ìjíròrò òwúrọ̀ special náà tún lélẹ̀ yìí ní gbogbo ìgbà ẹ̀mọ̀ pé kò sígbà tá a máa ṣàwọ̀wá fún yín. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni lọ́tùlọ́tù la máa ń mú wá special ni àwọn èèyàn jankan-jankan àwa gan special àwọn àlejò wa hmm. tó ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn bẹ́ẹ̀ni kò sí ẹ̀rọ gbọ́n lára àwọn àlejò wa ṣùgbọ́n Ọlọ́run ló ń ṣe kì í hmm. ṣèyàn kí la mọ̀ ọ́ ṣe kò sọgbọ́n kankan lórí wa tí ò bá ń ṣàláwòrá bí hmm. tó ń jẹ́ pé a máa lù kó máa dún ọjẹ́ ká máa sọ ó ń dùn létí àwọn èèyàn ọ̀nà tí ẹ pẹ́ mo mo ń ṣiṣẹ́ ní kitchen ní bóyá àná àbí ìjẹta mo wá yí mo lọ síbì kan mo wá ní flashback pé à ń bọ̀ ní orí sẹ́ẹ̀tì lórí ètò ah, olúwa ò máa ṣe níwọ̀n ìgbà tá tiẹ̀ ti bẹ̀rẹ̀ yìí tá ti ń ṣatótónu tá ti ń mm. gé tá ń yàwó kó yìí mm àti ẹ̀tí ìrèyàn kan kó ní rọ́bìṣì wo lẹ̀ ń ṣe ń bẹ̀ yẹn gan hmm. ìwọ àti kejì ẹ nọ́ńsẹ̀nsì wo lẹ̀ ń sọ hmm. jẹ́ pẹnu yín mọ́ tẹ̀ bá mọ hmm, ọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ sọ ọlọ́run ló ń jẹ́ kó rí bẹ́ẹ̀ kò ṣe pé a perfect ọlọ́run ni àwa júbà ọlọ́run àjúbà èèyàn àjúbà àgbààgbà lọ́ba lọ́ba níjòyè níjòyè gbogbo àgbààgbà nílẹ̀ yorùbá torí èdè yorùbá tá à ń sọ yìí náà kò ṣe ń pé àdángájíá tó bẹ́ẹ̀ Yétúndé Adéyẹmọ mà lórúkọ tèmi tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ tẹ̀yìn wo ètò ìjíròrò òwúrọ̀ lélẹ́yìí ọmọ wọn lóńdó ni mí òǹdó òkè àgbẹ̀ àkókò nílé bàbá tó bí mi lọ́mọ èmi lọ́mọ àgbógbó báyìí mọ̀jà ọmọ àtúrò ìlẹ̀kẹ̀ lórúkọ ọ̀yọ́ ọmọ méjì káyẹ̀nà bí ọkọ agbára ló pọ̀ bẹ́ẹ̀ fáwọn ah, agbára pọ̀ ọmọ àtàwọn dúdú rẹ̀ bá tún ti ń fẹ́ jì káyẹ̀nà fúlàní bẹ́ẹ̀ ni agbára pọ̀ gan ni báwọn bàbá mi mo wá rìn gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ bí ẹni ẹ̀gbẹ́ ń dùn mo gbọ́ hmm. bá lọ sí èkìtì ara ló fi hmm, akọ ni mo bá akọ ni ara ló fi akọ ni mo wá lọ sómù èkìtì ibẹ̀ ni wọ́n ti nà wọ́n gan mi wọ́n ti ní kí n máa lẹ̀ e fáwọn níbẹ̀ ẹ̀yin ará òmù èkìtì ẹ̀yin ọmọ òmù èkìtì ìyá ọkọ mi bàbá ọkọ mi lùkàlùkà ìyókùn bàbá mi màmí ní Oǹdó mo kí yín o ẹ̀mẹ̀ǹjọ ẹ káàbọ̀ sórí ètò náà ẹ máa bá wa bọ̀ lówùúrọ̀ yìí. ẹ ṣeun ẹ gbogbo yín tẹ̀ ti darapọ̀ mọ́ wa ètò lẹ́nìí ẹ kalẹ̀ ẹ ìfọmọnìyàn ṣe mo ti sọ fún wa lẹ́ẹ̀kan pé láìsí ẹ̀yin kò sí àwa ẹ sì mọ̀ pé gbogbo kóríyá tẹ̀ ń ṣe fún wa náà òun ló ń jẹ́ kí náà tiwa náà kó máa jó àjò lọ síwájú lélẹ̀ tó sì jẹ́ pé àti tiwa àti tiyín hmm. kò sí ìkankan tó máa jó àjò rẹ̀yìn láṣẹ ọlọ́run ọba àlejò wa tá a máa jọ sọ̀rọ̀ lé àwọn náà ti wà nínú ilé agodo pẹ̀lú wa lórí ètò ṣùgbọ́n tí àsìkò bá tó ẹ máa rí ojú wọn atátó ni. ojú tí ò ṣe é sọ pé àtẹ̀rí ni atátó iyọ̀ ọdún. ojú tó rí gbajúmọ̀ lóde small but mighty Oga, ah, ah, ah. aṣọ wọn ní fìrìgbọ̀n òṣìlẹ̀kùn ẹni tó bá ti ní kọ́kọ́rọ́ ni <laughs> ká má fi iyọ̀ já ká má fi iyọ̀ já tí ó bá ti sàsìkò ẹ máa rí ojú àlejò tiwa. ọmọ kékeré tí wọn fi ṣe ra létí lóore ní onímọ̀ pé àkórí ẹ̀ ní má torí pàǹdà sọ góòlù nù. wàhálà dé ogun ó tó kà sọ pé ó lágbára. ó lágbára <laughs> ṣé èèyàn wà lágbára báyìí. ó lágbára o. nígbà téèyàn bá torí pàǹdà. ẹ tó ń dán yinrin yinrin. kò sọ góòlù nù. kò wá sọ góòlù nù. ṣàgbẹ̀ lójú yòyò. wọ́n ní fine hmm. ó ṣe kínní kan ó ń tanná kò dẹ̀ wọ́n ṣáná wọlé o lè rí anytime níbi owó wà lárọ̀ọ́wọ́tó o lè náwó gan bàtà máa ń wà káàkiri ani gold náà máa ń tọ́jú torí wọ́n fẹ́ kán jí ó tiẹ̀ lè rí ní kò scarce tó bá ti fẹ́ rà gan nígbà mi gan ò ní mọ̀ pé wọ́n ta gold níbẹ̀ scarce commodity very very má torí panda sọ góòlù nù ọ̀pọ̀lọpọ̀ wa a ní ìwà ọ̀jẹ̀ ńlẹ̀ òrò jẹ́ ńlẹ̀ gúngún. káàkiri èmi ni kọ́rin bí èmi ni kọ́rin lọ èmi ni kọ́rin bí aláwa ń bẹ̀. àjẹsára káàkiri. góòlù ẹyọ kan tó ní hmm. tó yẹ kó o tọ́jú hmm. kó o ṣé pẹ̀lẹ́ kó o fi síbi tó dáa níbi tó ọwọ́ olè ò ti lè ráyè gan-an kó ẹ tí ò ní ṣá wà ní rọ́ọ̀sì ṣó mọ níbi tí gold ní value dé mm. ó ṣeé ṣe tí wọn ò bá jí gold mm. gold àgóòlù kò yorùbá mm. là ń sọ kó jẹ́ pé bóyá òun mọbi tó fọwọ́ ẹ̀ sí kó sọnù ó ṣeé ṣe bóyá àwọn ní epo náà máa ń dà sílẹ̀ àbí nǹkan kan. fúnra rẹ̀ á tún yọjú síta. á yọjú ṣùgbọ́n pàǹdà. ohun ah. <laughs> tó tá ń sọ lórí ètò lóòrè ni ni pé gbogbo nǹkan tó dáa tó dáa tí Elédùmarè bá ti fún wa ìṣọ̀rẹ́ ni. bẹ́ẹ̀ ni ìṣe iṣẹ́ ni ẹlòmíì máa níṣẹ́ gidi lọ́wọ́ ṣùgbọ́n nítorí pé iṣẹ́ yẹn ò tí ì tètè bẹ̀rẹ̀ sí ní mú nǹkan wá a ti sáré bẹ́ mọ́. kò tètè rí treasure tó wà nínú ẹ̀. ṣàgbẹ̀ lójú yòòyò oníwìrìwìrì mm. wìrìwìrì á kàn sáré wá á dẹ̀ dá. ó rántí àlejò kan tá a gbà ní ọjọ́ kan mm. tó ní àwọn kò síṣẹ́ lọ́wọ́ àwọn ṣùgbọ́n àwọn máa ń mix orin pọ̀ mm. àwọn wá ń sọ fọ́lọ́ pé olúwa jẹ́ kí iṣẹ́ yìí kó di góòdù mọ́ mi lọ́wọ́ hmm. jẹ́ kó ṣe kó mọ̀ ṣùgbọ́n àwọn òwáṣẹ́ mi hmm. ẹ̀mí mímọ́ wá sọ fáwọn pé níbi táwọn wà yẹn níbi tó wà yìí náà ni góòlù ti máa wù jáde àṣẹ ẹ̀mí mímọ́ sọ fáwọn pé káwọn bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn nínú ibẹ̀ hmm. àwọn dẹ̀ ṣiṣẹ́ yẹn nínú ibẹ̀ yẹn àwọn fi yá àwọn fi rà. àwọn fi rà eléyìí tá à ń sọ òun náà nìyí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ká tẹpá consistency ká tẹpá mọ́ nǹkan tá a bá ní àfojúsùn rere fún tó bá ti jẹ́ àfojúsùn tí ò ṣe pé o kò sáré yàbá. ṣé o mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló wà wọ́n ti torí pàǹdà sọ góòlù ìyàwó nù ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà tó jẹ́ ọ̀rẹ́ sọ̀rẹ́ wọ́n ti torí pàǹdà sọ góòlù ọ̀rẹ́ nù ah, ọ̀pọ̀lọpọ̀ góòlù ló wà nù èèyàn tó jẹ́ pé ọ̀rẹ́ tó máa ṣojú Mm. tó máa ṣẹ̀yìn tó o bá sí ńbẹ̀ aṣẹ̀yìn ẹ aṣoríṣiríṣi ṣùgbọ́n nítorí pé àwọn pàǹdà sáré fẹ́ wá. wọ́n fẹ́ sáré sáré ṣe lójú ṣàràrà ṣàràrà. wọ́n ní kí ló tẹ̀ máa ń ṣe ìyẹn eh. ṣóun nìkan ni àwa wà ń bí fún eh, ẹ. kí ni kó má wọ́rì <laughs> ìwọ fúnra rẹ ló nílò láti lè discern láti lè mọ ìyàtọ̀ láàrin pàǹdà àti góòlù nítorí mo rí àyọkà kan láàrin ọ̀sẹ̀ wọn nítorí pé tó o bá torí pàǹdà tó sọ góòlù nù hmm. oníyà ẹnìkan ló máa jẹ èyí tó pọ̀ jù. torí pàǹdà máa fẹ́ lọ ni. ó dẹ̀ tún wá nílé rí góòlù yẹn padà mọ́ ah. nítorí pé tó bá ti bọ́ o ti bọ́ kò wọ́pọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó máa ń rí opportunity. jẹ́ ká let's go um, a bit practical. Hmm. ká sọ pé wọ́n jí gold nísìn. Hmm. tán jí tán wá lọ ta síbòmíì ṣó mọ̀ pé àti rí gold yẹn ah. ó nira. tó bá tẹ̀ máa wá rí gan àwọn gógó owó ló máa fi rà á padà. that particular one ó mm. ò lè rí. ó tiẹ̀ lè rí mọ́ torí wọn lè rí. ṣé o fẹ́ lọ rí lọ́rùn ẹlòmíì kó sọ pé bẹ́ẹ̀ á lóun rà á ni. a sọ fún ẹ pé òun ò dẹ̀rẹ́dì àti tuntun ta ó túmọ̀ sí pé o ti bọ́. ẹ má jẹ́ ká máa torí ìpandà ká máa sọ góòlù nù ẹ àbọ̀rọ̀ náà náà máa ń sọ fún ọmọlúwàbí yorùbá sọ pé tó bá ti dé inú ìkùn ẹ̀ adì òdìdí ẹ jẹ́ àdí òkè lọ́run kárí ìfẹsẹ̀ rájò ẹ fún wa ní orin kan tó bá ti dà ká fi fẹsẹ̀ rájò tá a bá máa padà dé àwọn àtàlejò wa lájọ ọmọdé ẹ kú kalẹ̀ à padà bọ̀. orí ètò ìjíròrò òwúrọ̀ lẹ́sìn wa lórí Kaftan television yorùbá tìyín fúnfún náà ilé iṣẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò lóore ní mo sọ fún wa lẹ́ẹ̀kan orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìkejì mi náà wà nítòsí Yétúndé Adéyẹmọ mm. Ayọ̀gbénu àjọdé náà ni ẹ sì gbogbo atótónu wa nígbà tá a dé ká tó lọ sí ilé agbára ṣé wọ́n lè lejò wa ta lọ fi jó gbé sórí ìjókòó àwọn náà ti wá dé báyìí wọ́n dé tọ́látọ́lá a small but might wọ́n dé togetóge ọ̀gá ọ̀gá ó pọ̀ wọ́n ní ẹni kúkúrú tó ń pẹ́ ní gígùn ránṣẹ́ àwọn náà ń jẹ́ bẹ́ẹ̀ kí ló ń ṣẹlẹ̀ àwọn dé tọ́wọ́n gara tó bá lọ́rùn ẹ káàbọ̀ sórí ètò. Ah, gbogbo àwọn àlejò wa lọ́sẹ̀ yìí wọ́n garadé. ó lágbára ah, ó lágbára àbí pé wọ́n ti wọ́n máa ń múra wa bọ̀. bẹ́ẹ̀ ni wọ́n gbọ́dọ̀ múra wa <laughs> bọ̀ ṣóun wá èmi ni. ó rántí àlejò kan ta ní lọ́jọ́ kan ta ní eh. ah, lè rú dẹ́dẹ́ lẹ́kọ̀ọ́ ó ní ẹ eh, lè pa mí láyò ó eh. máa ń rí yín dáadáa. ó ní mo múra yín wa ni mo ní àti ló dé àwa ò dákọ̀kọ̀ ọmọdé là wà. àwa kàn ń ṣeré ọwọ́ kí là dáwọ̀. ẹ mọ̀ pé àti ń wo ìtìpẹ́ iléeṣẹ́ yóò dẹ̀ ní bàjẹ́. Ah. àmì láṣẹ ọlọ́run bá. àbáṣe yín nínú ilé wa máa ń dùn hmm. gbà tí ẹ̀dẹ̀ sọ pé àwa náà gbọ́ ah, hmm. a rò pé àwa náà láti gbìyànjú bá tẹ̀ ní mìtì standard. àṣẹ ẹ̀ ah, gbọ́ ẹ ti kọjá ẹ̀ gan-an ẹ ti là á gan pàápàá. ẹ ṣe àdúpẹ́ ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i àwọn aráalé ti rí ojú tiyín ẹ jẹ́ ká kúkú ṣe bí Yorùbá ṣe máa ń sọ wọ́n ní tá a bá ti débi iṣẹ́ ṣíṣe là ń ṣe ẹ jẹ́ ẹ bá wa sọ orúkọ yín àti àfihàn ara yín fáwọn aráalé ẹ ṣe gbogbo aráalé hmm. orúkọ tèmi ni ọmọọba olúwatọ́ba adétúnjì ayọ̀rìndé hmm. Hmm. bí ó tẹ̀ jẹ́ pé orúkọ tí gbogbo èèyàn mọ̀ mí sí òun ni prince ojúlóge. Mm. prince ojúlóge. ojú tó ń pa owó tó ń pa dọ́là. ó máa ìwà pọ́sà ni gẹ́gẹ́gẹ́ ah, ah, ah, eh. ojú ọdúnládé kéré lẹ́gbẹ̀ẹ́ ti àwọn prince ojúlóge kí eh, ló ń ṣẹlẹ̀ ọdúnládé báwo. ṣáṣẹ ó dìgbà ọ̀tá bá ti tábà ti rí yín níbí báyìí lórí ètò àpọ̀rọ̀ wa jẹ. àyà àwọn àpèjẹ ṣọ́ọ̀pù nọ́ọ̀kù ṣọ́ọ̀pù nọ́ọ̀kù gbèsà ó túmọ̀ sí pé àwọn wá yín nìyẹn lórí ètò ìjíròrò òwúrọ̀ ṣe máa bá wa kan next week èmi àti wọn jọ máa wà lábẹ́òkúta. ó dà ẹ wọn bá wa jíṣẹ́. ẹ bá wa jíṣẹ́ fún wọn honestly mo promise máa jíṣẹ́. ó dà orí ètò lẹ́tí ẹ̀ ti sọ. àgè àgè bẹ́ẹ̀ yẹn àgè fún yín ẹ mọ̀ mú káàkiri <laughs> ẹ tún káàbọ̀ lẹ́ẹ̀kan sí àdúpẹ́ gan ni ẹ ẹ jẹ́ àṣebá ojúlóge ojúlóge ojúlóge ẹ kí n tẹ̀ tó lọ síbi ojúlóge irúfẹ́ àwọn iṣẹ́ wo ni bọ́dà mi the prince ojúlóge máa ń ṣe. Ah, ẹ ṣe gan lóòtú iṣẹ́ tí mo yàn láàyò mm. iṣẹ́ ọ̀rọ̀ sísọ ni so nípa bẹ́ẹ̀ ó wá pín sí oríṣi bíi méjì mẹ́ta. iṣẹ́ àwò. àkọ́kọ́ tó jẹ́ gbòógì nínú ẹ̀ mm. tí ó yé mi dáadáa òun ni iṣẹ́ alága ìdúró mm. alága ìjókòó. kábíyèsí lẹ́yìn yìí náà ah, ó ní panudé alága ìdúró alága ìjókòó. iṣẹ́ alága ìdúró alága ìjókòó yẹn mm ó yé mi gan-an hmm. hmm. torí pé láti ẹmọ pọ́ mọ̀ lóòkè lè ní. àmọ́ ó yé mo lájú wọn yẹn sọ ah. wọn ní tí kíní kan èèyàn bá dáyàn lójú èèyàn máa fi ń gbárí wọn ní ó yé mi gan-an ó yẹ ẹnìṣó ńlẹ̀. ó yé mi débi wípé bẹ́ẹ̀ jí mi lójú oorun hmm. kẹ́kọ̀ọ́ sọ pé ìlú báyìí ó yá mo máa sọ kíní kan fáwọn ènìyàn ṣé iṣẹ́ alága ó ní ẹwà nínú ẹwà tó wà nínú iṣẹ́ yẹn òun ni kẹ́ ẹ mọ nǹkan gbọ̀ngàn tí wọ́n ń pè ní àṣà hmm. èèyàn gbọ́dọ̀ yà kúrò ní àṣà yẹn hmm. àti wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló jẹ́ pé ó ti fi lélẹ̀ tó ti lọ sírìn àjò nítorí jíjẹ mímu àti kí lè jẹ́ èèyàn hmm. tó jẹ́ pé nígbà tó bá fẹ́ ṣe ìgbéyàwó ni ẹ máa jẹ́ kí wọ́n rántí ilé nípa bẹ́ẹ̀ la fi ní láti kọrin ìlú wọn fún wọn níbi tí ọlọ́run dẹ̀ wá kẹwàá dé níbi iṣẹ́ yìí mo máa ń sọ ṣe bí ìgbéraga ṣùgbọ́n mo pé olórí kan sọ̀rọ̀ wípé research lójoojúmọ́ gan ò fún mi láàyè o mm. torí náà ó jẹ́ níbi lẹ́ni. ìmọ̀ ni òun jẹ́ ẹ̀sùn. níwájú ẹ pẹ̀lú ògo ọlọ́run bóyá ni wọ́n rí orin ìlú kan ní áfíríkà not only nàìjíríà tí mi ò lè kọ́ látòrí mi. kábíyèsí náà ẹ máa kọ díẹ̀ náà fún wa. wàá kọ ó ní dandan. ìlú ọ̀la sì máa wà ní kotonu. Mm. Mm, ẹ lọ ṣiṣẹ́ alága ẹ dẹ̀ máa kọrin àwọn Benin Republic náà. ẹ̀kọ́ náà ẹ̀kọ́ náà ká tó ah, gbàgbé. tẹ́lẹ̀ ìgbìmọ̀ orí ìgbìmọ̀ máa kọ́ ń bẹ̀yẹn mm. tẹ́ bá ti gbọ́ wípé lẹ́bílánú nowhere ó tọ́. Jehova ṣe wẹ̀mídẹ̀ ègbé gígùnpa mẹ̀kópó ní wa ṣe òótọ́ gbígbọ́ wíwé ètò ìhun wẹ̀lẹ̀pọ̀ wẹ̀mí lẹ́dọ̀ pẹ̀tọ́nà gbìlápà hmm. eh, eh, eh, gígùnà tọ́ bòkí aleluya wẹ̀mídẹ̀ ègbé gígùnpa pítọ̀ ìtọ̀ kìrìtọ̀ kìrìtọ̀ kìrìtọ̀ tọ̀tọ̀ ìtọ̀ oh, <laughs> tó ń ṣe alága ìbò níbi tó wá yẹ wà dé àwa náà wá wò pé a gbúdọ̀ pa ọgbọ́n yẹn mọ́ra àti tálẹ́ǹtì yẹn. bẹ́ẹ̀ ni èèyàn gan lè kú kó dìde. àwọn agbìyànjú láti máa fi ọpọlọ yẹn fún àwọn ọ̀dọ́ tó ń bọ̀ lẹ́yìn láti jẹ́ kí wọ́n máa jẹ́ alárìnkiri hmm. ọ̀pọ̀lọpọ̀ ló kàwé bí àwa náà ṣe kàwé hmm. tó gbà pé ìwé yẹn ló fẹ́ sọ wọ́n dolówó. no hmm. bí ó tilẹ̀ jẹ́ wípé àwa bẹ̀rẹ̀ pẹ̀lú passion nígbà tí mo bẹ̀rẹ̀ ní ìgbà tí mo fẹ́ máa fi ṣe owó ó jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí láti máa ṣe ni tó jẹ́ kábíyèsí ọlọ́run for years mi ì gbowó. tẹ́tí ṣe ṣalága ètò ọdún mélòó. Um, ó léèyàn tó máa fi ń calculate the time yẹn hmm. because my first client happen to be my biological sister hmm. Hmm. nígbà tó fẹ́ ṣe wedding mi mo ṣe fún wọn so ọmọ tó bí ń gbà yẹn máa fi ń calculate i think the the girl is now seventeen years. wow wow ká pé bíi eighteen years lẹ ti ń ṣe é years. torí wọn tí ì lóyún. wọ́n gbà yẹn kọ́ bá tẹ̀ sọ pé wọ́n ti lóyún. <laughs> wọ́n sì tí ì bímọ. ọdọ <laughs> eh. gbogbo ìgbà yẹn náà mo kàn ṣe pé hmm. nǹkan tí mo nífẹ̀ẹ́ sí ni hmm. but when it now get to i hmm. think two thousand and eighteen mo wá gbọ́ ìpolówó kan lórí rédíò pé tó bá fẹ́ kọ́ṣẹ́ alága eh, kínní kan you come to the academy mo wá nínú ilé mo wá wò pé ṣó tún jẹ èyí tí mo ṣe yìí ṣe ìlọ kí n tiẹ̀ lọ wò ó àbí. bẹ́ẹ̀ mo wá gé ọ̀kan tó jẹ́ pé mo like òfin tó tó if i'm doing anything I don't want anybody. Ẹ fẹ́ ìmọ̀ kún ìmọ̀. Thank you. Then kéèyàn ọmọ kìíní yẹn dojú àmì. Mm, Kó má dà sáwọ̀. So mo wá kọ nọ́mbà yẹn sílẹ̀ lórí rédíò. Mo wá pe ẹni yẹn. Nígbà tí mo wá pè wá ní kájọ pàdé but to God be the glory. Ọ̀sẹ̀ yẹn náà ni visa tún bọ́ sí pé ká lọ sí lóyìnbó. Mm. Ìgbà tí mo wá fi dé mi wá bí tí mo fi àdàgbà yẹn rọ̀ sí mo wá tún ti lọ bẹ̀rẹ̀. Hmm. Mo wá ti lọ bẹ̀rẹ̀ ní academy yẹn that is uh, wedding academy. Hmm. I, I went there ó yẹ kí n lọ two years bọ̀ nígbà tí mo pé six months náà ọ̀gá mi sọ fún mi pé ó kọ orúkọ mi sáwọn ó ti gúdù jèmi lọ ó kọ orúkọ mi sáwọn tó ṣe graduation ni káìkáì and I did my graduation but ọ̀gá mi wá pè é kan nígbà yẹn tó yà mí lẹ́nu ó ní you are going but not released mo ní why ọ̀gá ẹ jẹ́ kí n ṣì dúró ń yẹn ó ní not like that tó bá ti graduate ìwọ ló máa take school mm. academy yìí lọ ẹni tó gbọ́n ah, ah. wọ́n ti róye. Hmm. truly I took the academy. wọ́n ti rí àwọn nǹkan gangan tó tún ó ṣe pàtàkì ọ̀gá tó gbọ́n eh. mo like your gown. lójí gan. no i took the academy. oh waste the resources. and uh, she really tried a lot. Hmm. kò sí òde tó lọ tí ò ní mú mi dání. Hmm. àwọn clients gan máa tún sọ pé mo ojú lòdì dání tẹ́ bá ń bọ̀ o hmm. so i took the class. mo fẹ́ béèrè gan pé ẹ̀ dé fìlà yìí lọ sẹ́ńbàṣì lọ́jọ́ tẹ́ lọ wọn ò tiẹ̀ ní ṣe ìsáàmù fún yín <laughs> ọlọ́run gbọ́ ah ah wọ́n kàn pé èbó tó dé fìlà ni ah, ah. ó yá ẹ fún ní pass mark. so to God be the glory i think Prince Ojuloge náà ti ní wedding academy tiẹ̀ lẹ́yìn mm. by thirtieth of August a máa ṣe graduation fún àwọn mẹ́rin tó ṣetán ní academy tiwa náà. wow mm. wow wow so glory be to God. glory ah, be to God. ó túmọ̀ sí mm. pé èmi rẹ̀ kọ̀ọ̀kan nínú ìwọ̀nba ìtàn kékeré tí the prince sọ yìí wípé eh, ó ti mọ nǹkan ṣe mm. wo àtìgbà tó ti ṣe seventeen years wọn ò dẹ̀ fi ṣe mm. wọ́n sì tún sọ pé jẹ́ kí n ah, ah. lọ professionally. olówó lórí rédíò á jẹ́ pé bí ó sì kú nǹkan kan. tí mi tí ì mọ̀ mm. ọ̀pọ̀lọpọ̀ wa ló wà ní tó yẹ pé àti sọ̀rọ̀ adi local champion nídìí iṣẹ́ kan mo ní àǹfààní láti pàdé àwọn èèyàn tí wọ́n máa ń ṣe àkàrà òyìnbó ẹ má bínú àlejò wa náà wá ti ṣe é àwọn wọ́n ṣe wọ́n wọ́n ṣe gidi gan ni wọ́n wá sì ní ó yà ẹ ṣàkàrà òyìnbó fún wa ah, àkàrà òṣù ni. àkàrà òṣù. àkàrà òṣù. yóò mọ ọrún. o mọ̀ pé ó náà ló bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ àti tòṣù àti tòyìnbó gbogbo ẹ̀ náà dẹ̀ máa ń dùn já padà sídìí ọ̀rọ̀ tá a sọ ẹ kú kalẹ̀ lẹ́ẹ̀kan sí i kó tẹ̀ tó di pé a máa lọ sí túṣùdé ìsàlẹ̀ kùkù dáadáa iṣẹ́ alága àti iṣẹ́ MC iṣẹ́ olè tilẹ̀ máa ń ṣe yẹn náà. màá tún ṣiṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò náà. ẹ tún ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò ẹ ẹ tí ẹ lè ẹ ẹ ẹ kẹ má ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò. no that has been my dream and ah, come to fulfilment. ó tó di pé a máa lọ síbẹ̀ àwọn ìwé wo lẹ ní àǹfààní láti kà. Hmm. Ah, Ọlọ́run mo dúpẹ́ o. olúwa ṣe o. because tí ká ní ìdí tí mo sọ pé Ọlọ́run mo dúpẹ́ yẹn ni pé ká ní pé nǹkan tí mo fẹ́ sọ yóò padà bọ́ sí ní mi ìbá torí mo rántí ọdún yẹn lọ́n tó mo ṣe tán ní secondary school because I was six years old tí bàbá mi ti kú hmm. and my mother tried a lot tó máa yẹ tán secondary school I was inside my room more than ń ké hmm. so my ìyá mi wá ní opportunity láti wọlé sí àsìkò yẹn wọ́n á ní kí ló ń pa mí nígbè hmm. wọ́n á rí ìwé tí mo kọ lẹ̀ kí ló wà ní ìwé yẹn ni pé mo kọ gbogbo iṣẹ́ tí wọ́n kọ́ lórílẹ̀ Nàìjíríà sílẹ̀. Si mo dẹ̀ bú sígbe wọ́n ní kí ló dé èwo ló fẹ́ kọ́ gbogbo ẹ̀ mo ní mo gbogbo ẹ̀ pé kò sí tí mo fẹ́ kọ́ mo fẹ́ ah. lọ sí school ni hmm. tí màá lórí ọ̀fẹ́ àti lọ school ah ọdún máa yẹ kí n borúkọ ẹbí ìjẹun torí kí n máa ṣe òní dáa. kò tí máa ṣe òní dáa frustration accepting. Eh. because right from my life mo like mo mo wa ọlọ́run fún mi lẹ́bùn òwe hmm. so ìyá mi wá gbàdúrà kan gbà yẹn pé tó bá jẹ́ nǹkan tó wù ẹ́ nìyẹn wọ́n náà á débẹ̀. Hmm though after my secondary school it cost me to hustle for good five years hmm. kí n tó wá ní opportunity at lọ sí university hmm. that was why tó fi fún mi ní accounting èmi tí mo jẹ́ complete art student tí mo ṣe commercial tí mi ní choice mo gbà bẹ́ẹ̀. ọ̀lẹ̀ bẹ́ẹ̀. mo <laughs> á tẹ̀lé ẹ̀gbọ́n kan tó ṣe accounting ní hmm. polytechnic ó ti ṣe tán ó ti serve ó wá ní kí n lọ ra àwọn oríṣiríṣi àwòwé kan pé màá ṣe wá bẹ́ẹ̀ that is what is account. àbí ngbà tẹ́ ẹ ní òye ẹ̀ wá bẹ̀rẹ̀ pẹ̀lú but. bẹ́ẹ̀ni what is commercial. to God be the glory God be the glory today I finished from University of Ado Ekiti hmm. which is now called EXU hmm. that's that's where I study accounting hmm. so by profession can, you can call me an accountant. accountant oga accountant. wọ́n eh, eh, oh. lẹ́yìn ìgbà yẹn hmm. mo wá padà wá kọ́ journalism hmm. ní ọwọ́ kan. ẹ̀yin náà wò láti journalism ní tó bá ti wọn mọ́ ṣe ṣá ah, ah. torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà àwọn náà lọ láti engineering lọ sí di àkáǹtì o torí mo mọ̀ èèyàn dáadáa ẹni tó ṣe industrial chemical àbí báwo náà ṣe ń sọ industrial chemistry tó tẹ̀ sí dájú chartered accountant lẹ́nìí ẹ dákun apá àbò ló gbàjọra wọn. nǹkan tó ní pásọ̀ fún nìyẹn. ọ̀tọ̀ nìyẹn mo. wọ́n nígbà tí àǹfààní yẹn dé wọ́n wò mm. pé kó má lọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ẹja lọ ṣe ìmọ̀ kan ò síbì kan. kò pin síbì kan. Mm ọlọ́run àtúbọ̀ máa ràn yín lọ́wọ́ ọdún wo lẹ wá lọ ṣe journalism tẹ̀rẹ̀. Uh, I finished from University of Adekiti in 2010. 2010? Yes. Long long. I got married, I got married a year after that was 2011. Hmm èyí after iṣẹ́ ti wà ńlẹ̀ ńgbà tẹ̀ fi ṣetán yẹn tẹ̀ fi fẹ́ yàwó. honestly speaking kò tún ṣiṣẹ́ ńlẹ̀ but relationship yẹn kọ́ọ̀tù hmm. ìbẹ̀rẹ̀ ti lọ bí nine years àti john ah, date. káìkáì ó ti gùn ẹ lé o. a fẹ́ bọ́ mọ́ra wa lọ́wọ́. ìfẹ́ yẹn hmm. ìfẹ́ wa gbóná gbóná. ìfẹ́ ni bọ́ọ̀tù gbọ́bí lè gbèrè ọdún tí mo ṣe ṣe wedding tán ní week yẹn the same week yẹn ni mo ríṣẹ́. kábíyèsí ọlọ́run. <laughs> so mo á lọ kọ́ journalism ní nílẹ̀ I come back from abroad mo á lọ kọ́ journalism yẹn that was two thousand and eighteen hmm. ọdún yẹn náà ni mo kọ́ alága. ẹ má bínú ẹ jẹ́ ń lọ sí àárín ìrìn àjò yín díẹ̀ ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ àtàpátá dìde. Ah, sorry ma atẹrọfọ dìde gbẹdẹ ni wọn látẹrọfọ dìde ni tẹtẹrọfọ dìde bẹ́ẹ̀ ni àpáta sì rọrùn díẹ̀. tí àti lọléèwé gíga gan tó di nǹkan tó rọrùn ká má sọ̀dà kejì kí lẹ ṣe wá kúrò níléèwé gíga tẹ wá dèrò lóyìnbó olóòtú ẹ ṣe gan. Mm. ṣé ilé ìwé gíga tẹ́ sọ yẹn it is well. it is well ni. <laughs> mo dé ọ̀kan nígbà tí mo wà ní school yẹn mo ṣe student politics. Hmm. so from there mo ní ọ̀rọ̀ fẹ́ àti ra machine ọ̀kadà agbé Suzuki kéèkì mi mọ̀ gùn bọ̀ mo gbé fún yàn kó máa ṣiṣẹ́ kó máa fún mi lówó I will be able to be using it to sponsor myself. bẹ́ẹ̀ni. but wọn ò tún ṣe náà. wọn ò ní ṣe wọn máa kó jẹ ni. wọn wà force láti lọ kọ́ machine gbùngbùn. kábíyèsí ọlọ́run máa jíni dá jíni kan bí five a.m. máa sáré ọ̀sùn ọ̀kadà máa ṣọ̀kadà lọ hmm. máa gba abẹ̀ school máa ti láti school máa tún ṣọ̀kadà di ten alẹ́ hmm. mo ṣe ṣetán ní school nìyẹn hmm. to cut it short máa ṣetán ní ibẹ̀ yẹn by play like play like play ọlọ́dẹ ìgbésẹ̀ dé ẹ̀gbọ́n mi kan ní ah, ó ṣe travel ìgbà yẹn mo ti ń lé US ìgbà tí mo lé us yẹn máa wò pé ìwé wọn ni mo máa ń gbọ́ pé ìwé ò tà ń bẹ̀ yẹn hmm. so mo ṣe wá lọ kọ́ hairdressing nìyẹn hmm. mo lọ kọ́ ṣe hairdressing mo ṣe ń ṣerun mo ṣe kọ́ yẹn tán mo á kọ́ make up pẹ̀lú ẹ̀ ah, ah. so that pé tí má dán má lè má fi yẹn ṣiṣẹ́ ṣe. sorayi ẹ Táíwò ọmọ la tọrọ ẹbùn láti. ẹ sorayi ẹ ń ta. so pé tí má dán má lè hmm. ṣe má lè má ṣe hairdressing and makeup ní us but. ọkùnrin kùnrin. nísà yóò bọ́ sí instead ẹni yẹn ṣe wá ẹ̀dẹ̀m kó ti gbowó bó ṣe kàn ṣe wá là mọ́ Dubai nìyẹn èmi dẹ̀ gbà torí owó yẹn kò ṣe nǹkan tó lè fi dàgbà mọ́ hmm. i went there and glory be to god it work well kò hmm. torí working visa ní kí n tó kúrò nàìjíríà mo ti mọ hmm. company mo ti fẹ́ ṣiṣẹ́ mo ti mọ everything so bọ́lá tọ́lọ̀ bá gbèsè ẹ̀ dé so nǹkan tí mo kàn níbẹ̀ ni pé mo ṣe wá wà nínú aircraft mo wà opportunity pé seat mi fọ́ sẹ́gbẹ̀ẹ́ kìíní mo wá ríta òfurufú ni mo rí lẹ̀ òkè náà òfurufú mo rí lẹ̀ omi dẹ̀ bọ́ lójú mi ẹ mọ̀ kó tó yẹ kó mi bọ́ lójú mi mà hmm. ibi tí ó fọ́ sí ẹ̀ mo á rántí ìgbà tí mo ṣe kọ̀ǹdọ́tọ̀ lẹ́kọ̀ọ́ hmm. two thousand and three two thousand and four tí mo máa wà lẹ́nu table pé ah èmi náà lélẹ̀ nínú play ọlọ́run hmm. máa ṣe eh, so ẹni a rò pé kò lè pàgọ́. pàgọ́ tó ṣe bẹ́ẹ̀ tó ń kọ́lé aláròrò ẹ jẹ́ ṣe báyẹn àlejò wa ẹ jẹ́ ká dé ilé àgbàrá náà kẹ́yìn náà kẹsìmí díẹ̀ àṣeyín lálejò ẹ̀ tiẹ̀ tí ì gbé kankan mu náà bẹ́ẹ̀ <laughs> ká dé ilé àgbàrá ẹ ṣe tẹ̀tì ẹ̀ pé irú àlejò wo la ṣe yín ó ní wo lẹ fẹ́ ká lọ wò nílé kẹ́ ẹ fi fẹsẹ̀ rájú. Ah! mo máa ń láìkì jùjú gan-an mm-hmm. torí iṣẹ́ orin bàbá mi náà ṣe jùjú mm-hmm. musician ni bàbá mi. jùjú musician wọ́n bí mi sínú orin so mo láìkì jùjú gan-an. ọmọ bá ń lé ni. ó ga ẹ̀dẹ̀ wá ní ẹmọ gbogbo orin wọ́n ti bí wọ́n bí wọ́n fi orin lóyún yín wọ́n fi orin dáṣẹ yín ó dáa ẹ jẹ́ ṣe báyìí jáde òkè lọ wọ́n ní ká lọ wo jùjú bóyá káwọlẹ̀ lo Shina Peters torí èmi fẹ́ràn bá mi ẹ eh, ah, ìgbà tí wà lóde eh, tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ah, ẹ ti jóríṣiríṣi ẹ eh? sọ ẹgbẹ́ ijó rìndìnrìndì ẹ mú kúrò lára ijó ṣínà sàgbàdéwé ìlú ṣínà rẹ́gí ló ṣe lára ọ̀dọ́ ẹja wọ́n lápọ̀ tí ó yọ ẹja lọ sókè ẹ lọ gbómi lákàánà ó dá ó dá ó dá ó ní ká lọ gbómi lákàánà ẹ̀yin ará lè jẹ́ ká lọ fi sà Ṣínà Peters ká fi fẹsẹ̀ rajo ńlẹ̀ tá a bá padà dé a sì máa gbọ́ wìrìwìrì lẹ́nu àlejò wa ẹ kú kalẹ̀ àpadàbọ̀. káàbọ̀ padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television yorùbá tìyín fúnfọ náà ẹjẹ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò àwa àti àlejò wa the prince ojúlóge the prince ojúlóge ẹ kalẹ̀ ẹ iṣẹ́ ẹ má bínú pé akànṣà ń lọ yín lọ fún látìgbà tẹ́ ti dé the prince ojúlóge kí ni táìtù yẹn ṣe wá. Ah, ẹ jẹ́ kí n fún ní orúkọ kan ìbàjẹ́ dẹwà ni hmm. ṣẹ́rígbà tí mo wà ní secondary school ìkọ̀kọ́ máa ń jẹ́ kí n máa ń jà dáadáa hmm, mo lè ó lè máa jẹ́ sí ìjàbọ̀ mo máa ń bínú gan mo hmm. tó máa ń bí nínú ìyọlórúkọ táwọn èèyàn máa ń pè mí gbà yẹn wọ́n máa ń pè mí lọ́lójú aṣẹ́wó hmm. ẹlòmíì á pè mí lọ́lójú wáṣewáṣe kábíyèsí wọ́n máa ń dùn mí gan ìyá gan torí ẹ̀ kì í ṣe bẹ́ẹ̀. wọ́n á ní mo tọ́ pélé mi ìdẹ̀fà pélé rí kó má jẹ́ pé bí bẹ́ẹ̀ máa fi ṣẹ́jú fi máwọn ọmọ. ṣùgbọ́n nígbà tí mo wá ń gbọ́n díẹ̀díẹ̀ mo wá rí i pé ah, kí ni o ṣe é bù wọ́n wọ́n appreciate ìgbà tó rí lára so ìgbà tí mo wá ti dé entertainment industry mo wá rí i pé ah, olùkọ́ wo ni mo fẹ́ jẹ́ lóòótọ́ ọmọ ilé ọmọ ilé ọba ni mí wọ́n jẹ́ nírànwá which is prince hmm. ojú aṣẹ́wó yẹn tí mo bá dẹ̀ sọ kìíní yẹn tí mo bá sọ lórúkọ tí mo wá sọ lórúkọ tó tùṣ àwọn èèyàn dẹ̀ máa kó jẹ́ o hmm. mo wá wò pé ṣèbí mo tún lọ kọ́ hairdresser mo tún kọ́ makeup náà oge náà ni mo gbogbo ẹ̀. Mm, oge ni. jẹ́ kúkú pé ní prince ojúlóge. ó ṣe wọlé nìyẹn. Uh, ọlọ́run á ràn wá lọ́wọ́ mm. ìgbà tí mo wá ti bẹ̀rẹ̀ sí lọ fún àwọn seminars lórí iṣẹ́ mi náà ní iṣẹ́ alága chnc lọ́lọ́kùn òjọ̀kan so one of the seminars mo ti gbọ́ nǹkan méjì tó wúlò fún mi wọ́n ní you need to look for name that is very simple. Yes. Mm for people to call and for Bene. people to understand. Mm. Then number two, you need to know how to turn your passion to income. So whatever you do for free, for free, you don't do it for free. Hmm. So ìdààmú ṣe ẹ̀tún wá rò pé so ṣé ah, alága tí mo ṣe yìí tí mo fi ṣe lọ́fẹ̀ẹ́ definitely àwọn èèyàn ti ń appreciate ẹ̀ now lẹ́kẹ̀ mi náà sọ fún wọn kó máa fún mi ní ṣe mi. dandan ni. So that was why because I started with passion mm. it hmm. makes me to go uh, a long way. Hmm so ibi tí mo wá ti get prince ojúlóge nìyẹn so ìgbà tí mo wá lọ rẹ́gísítà orúkọ yẹn mo rí i pé ah mo dẹ̀ ti ṣiṣẹ́ yìí náà ó ti gbé mi kúrò ní nàìjíríà ó ti gbé mi lọ sáwọn orílẹ̀-èdè míì definitely i'm not only in this country let me hmm. just add global to it. Hmm. Eh, ẹ̀ẹ́dọ́nà ṣé iṣẹ́ hairdresser àti makeup artist ṣe ṣe ń ṣe. Ah, ẹ ṣe gan-an lóòtú. yes sir. bí ó tilẹ̀ jẹ́ wípé ah, àwọn kan gbà mí ní ìmọ̀ràn wípé kí n má kó gbogbo igi síná lẹ́ẹ̀kan náà hmm. wọ́n ní jack of all trades master of none wọ́n ní kí n lọ gbájúmọ́ ẹ̀yọ̀ kan so ni mo wá fi gbájúmọ́ iṣẹ́ alága àti mc hmm. so ṣùgbọ́n síbẹ̀ ní ìgbàgbé àwọn tí mo ti kọ́ yẹn hmm. nígbà tọ́lọ́run agbéṣẹ́ níta ti ń rọ́wọ́ mú nídìí iṣẹ́ alága ó wá ti bí iṣẹ́ sílẹ̀ irú makeup àti hairdressing yẹn ń sìn iṣẹ́ alága ti wá bí salon fún mi tí mo ti ṣe salon mo wá gbà àwọn èèyàn síbẹ̀ kán máa fi ṣiṣẹ́ kán máa. kán máa pawó wá fún ẹ̀yin so mm. experience mo ti ní yẹn mo fi monitor iṣẹ́ yẹn. kò sì sẹ́ni tó lè ṣàkọsí yín <laughs> nítorí ẹ ti kọ́ṣẹ́ yẹn ẹ ti mọ̀ táyọ̀ gbénú bá jókòó sí ẹ̀kọ́ ni gbórí ẹ wá jẹ́ bẹ́ẹ̀ dì í. ẹnu ẹ tó tó jẹ́ bẹ́ẹ̀ dì í irun tó ráyè dì í. àwọn àǹfààní mi àwọn talent tí a ní hmm. alága wa jẹ́ kó wọ̀n bí irúṣẹ́ tíátà orí hmm. orí ìtàgé gbogbo ẹgbẹ́ yẹn mm. at time of like today now presently i'm the secretary of uh, antp mm. agbado okeodo. Ah, mm. antp àwọn eré orí ìtàgé ó túmọ̀ sí pé títún ṣe eré orí ìtàgé ah, náà ni. nǹkan tí mo bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ gangan gangan nìyẹn. sinimá àgbéléwò mélòó lẹ ti bá wọn ṣe. ẹ bá lọ wo àpèkẹ́ olókìní mm. ẹ̀rí mi ń bẹ. kí lẹ ṣe ń bẹ nínú àpèké olókè ni mo sọ̀dọ̀ òlu èmi lọ́mọ ọmọ àbẹ̀ ni agbọ́n gbọ̀ngbọ̀n nù fèmí. mo ṣàǹsọ pé ojú yíyin olú familia àṣẹ inú eré orí ìtàgé la ti ń rí yín. tẹ bá lọ wo Adélé fíìmù Adélé èmi ni babaláwo tí mo dé fàlú yẹn pé tí mo dé fàlú yẹn pé <laughs> tí mo dá fàlú yẹn pé ààrẹ ló ń bọ̀ wá jọba pé Adélé yẹn wọ́n máa lè kó lórí ìtẹ́ ó dẹ̀ hmm. padà rí bẹ́ẹ̀. Hmm. so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so nísìnyí tó bá fún yín ní cast pé kẹ́ ẹ pọ̀fọ̀ kẹ́ ẹ ṣe ah. ẹ máa ṣe dáadáa. kò dìgbà tí mo ronú sí rárá. Ah, ó yẹ pọ̀fọ̀. kí pọ̀fọ̀ hmm. ah, ó dà ń pàyè tó yẹ pé ó ṣàdúrà fún gbogbo wa. sẹ́mo hmm. wípé ọ̀sà kẹ́lẹ́kẹ́lẹ́ gbẹ̀gẹ́ ní ṣàwọlé alára ìdìbàlẹ̀kẹ́ ní ṣàwọlé alẹ́ta jípolówó kú tọ́tọ́ntọ́ ó ní pé ìmàdé tún jẹ́ àti ẹ̀yìn ayọ̀ ń gbénu bẹ́ẹ̀ náà ni àtẹ̀yìn náà lóòtú pé ìkọ̀kan nínú wa ní bá kúkọ̀ wọ́ wọ́ nítorí pé kí ni olùtagìrì oṣogbọ́kọ́gbẹ́ òtagìrì àdégbọ́kọ́gbẹ́ òtagìrì ìrànkú kì í dójú dọ́ ọ́gbó tán ìrìn àjẹ́kì rẹ̀ ṣe yàgò lọ́nà adífá fún ṣoṣo orí ọ̀gá ó ní mo forí dorí adé oníkò tún torí adé ṣe tèmi adé tún jẹ́ ò lè ṣe adífá fún kì í ní ó máa pètàn gbajú ìmọ̀ tún ìmọ̀ ọjọ́ ìmọ̀ nìkan kì í dọjọ́ alẹ́ gbogbo ìmọ̀ tí ọ̀tá bá dì lórí èmi àtẹ̀yìn gbogbo kátà àtàrà lé yóò dá fún lónìí o. <laughs> ẹni ìpanudé. <laughs> ọmọlá bí ẹ̀bùn máa rí. wọ́n máa fi tẹ́ẹ̀sì wọn wò ni ní ìmọ̀ pé wọ́n máa sọ́dọ̀ tọmọ mi lọ́wọ́. <laughs> ẹ dúná ṣé ọ̀fọ̀ tó tọ́lẹ̀ pa yẹn àbí ẹ̀kan ẹ fi àwọn àtàmú àtàmú sí. ṣé tí wàá rí bí ó ṣe wà yẹn nítòótọ́ mi ìṣọmọlé onífà ṣùgbọ́n iṣẹ́ tíátà mo kọ́ láti hmm. láti ọ̀dọ̀ bàbá mi kan ní Adó Èkìtì hmm. Jimoh Aliu Hmm. àwọn bá wa náà ni. so gbogbo àwọn ọfọ yẹn lóòótọ́ akọlọ ìṣàmùkú ibi ijó láti máa ń bẹ̀rẹ̀ gbogbo yẹn hmm. fọ gbogbo ẹ̀ orí as a good actor hmm. you must be able to act any role tó bá fọ. bẹ́ẹ̀ ni. so mi èmi mi ò mọ̀ bẹ́ẹ̀ wà nù bẹ́ẹ̀ jẹ́ tòótọ́ o èmi kàn pọ̀ fọ́ ni o <laughs> ẹ̀yin lẹ ẹ̀yin ẹ mọ̀ bóyá tòótọ́ ni gbogbo yìí tẹ ẹ eh, ó túmọ̀ sí pé ìgbà tẹ wà ní ìlú Adó-Èkìtì tẹ ẹ ń study accounting ẹ ló ń kọ́ láti secondary school. láti ìgbà tó ti ń pè yín sórí assignment kẹmà kéyìn yẹn. láti SS one ni mo ti bẹ̀rẹ̀ yes two mo ti bẹ̀rẹ̀ yẹn SS mm. one mo ti wà lábẹ́ tọ́mọ àti wàá fẹ́ ṣe tíátà ní school wa wọ́n máa ń lò mí from there wọ́n á wò pé ah, tọ́mọ àti wàá fẹ́ lọ sí school bò mí tọ́mọ àti já tíkẹ́ẹ̀tì wọlé yẹn mm. wọ́n máa ń gbé mi dání máa ń tẹ̀lé wọn káàkiri mm. mm-hmm. ẹ kò ṣe takuntakun mi ò mọ mi mọ pé ọmọ la tọrọ tálẹ́ǹtì la eh, ẹni bá sì rí wọn tán jókòó su wọn ní mọ gbogbo ohun tọ́lọ́hun tó dẹ́kun eh. wọn nínú. ó yẹ ẹ sáré kí àwọn ará Ìbàdàn pé ẹ fẹ́ lọ ṣe ah. alága ìjókòó ìdúró fún wọn. gbogbo ẹ̀yin ti Ìbàdàn alága Ìbàdàn pé ta ti ń ṣe ìsẹ́mọ̀ pé ẹ̀yin gangan lọ́mọ Ìbàdàn mèsì ọ̀gọ́lé olúyọ̀lé mm. ìlú òjó ìlú àjàyí ìlú ògúnmọ́lá olódògbòdògbò kẹrìndó mm. kẹrí kẹrí mm. lójú ogun wọn ní àgbàlá ògúnmọ́lá tó kókò sáré àgbàlá ògúnmọ́lá wájú kó wábẹ́ lòmíì wá fi rí mú hmm. wọ́n ní nìbàdàn ti wá owó la fi ń ṣoge ayé ilé o nìbàdàn ti wá owó la fi ń ṣoge ẹni tí olówó kò lè gbé bàdàn nìbàdàn ti wá owó la ṣoge àjùwé jùwé ẹlẹ́ lè wá àjùwéjúwe ẹ̀rẹ́ ò mọ́lé wa opó lè ọ̀sà nìbàdàn. àjùwéjúwe ẹ̀rẹ́ ò mọ́lé. táwọn ìbàdàn ti tó ẹ bá ń gbọ́ mọ òkè. làǹtí làǹtí ẹ bá ń gbọ́ mọ òkè. làǹtí ó yàtọ̀ àwọn ìbàdàn ti tó ẹja dòǹdò ah. ẹja dáwọn rẹ. ó gbọ́dọ̀ ńlá Oǹdó ṣe wá lóòdó tẹ́ tó sọ yẹn hmm. Oǹdó wá kún sóríṣiríṣi Oǹdó ẹ̀gìn ni àkúrẹ́ ni ọ̀wọ̀ ni ifọ̀n ni àkókò ni. ondo town. ondo town. Mm. ondo ah, akimogun o. Ah, oṣojoro. mo ti ṣojoro lájàre ondo town. ondo akimogun o. ìrọ̀jà kí ondo town ti kó gbogbo yín pọ̀ ó Ondo ẹ̀kí mògún o Murtayilatu Ondo ẹ̀kí mògún o Murtayi. ó yá ẹ wá wọ ọmọ ìlú mi ọmọ ìlú ẹ wọ ọmọ ìlú mi o. ọmọ ìlú ẹ orí rùmú rùmú o. ọmọ ìlú orí yùngbà yùngbà. ọmọ ìlú ilé o mo yá mẹ́yà ibẹ̀ gbin o òrí ilé o mo yá. àbàbà sákòókò nítorí àyọ̀ gbé. ìwájú <laughs> wa kàwú èrò ẹ̀yìn wa pè mí o lórí àkókò o iwájú wa kàré o èrò ẹ̀yìn wa pè ah, ó yá ṣé kí mi fàkókò yìí o kàríyá kàríyá kàríyá. ee gbàgbà jó ó ṣe pé ògbé dọ́là bọ́tà. kàríyá Agbe <laughs> oh, o ọ̀yẹ̀yẹ̀ eh. àgbé o eh, eh, ọ̀yẹ̀yẹ̀ ìmọ̀ ọmọgbọ́n rúkú sí eh. yọ̀mí o máa jẹ́ ń wọ́n kọ́. ee eh, eh, àmọ́lúwa ah, ibi mi. ó ní àdúrà nìyẹn báyìí o. bẹ́ẹ̀ ni kọ́kọ́ rí fún. ó yẹ jádéjẹ̀bú jádéjẹ̀bú. ìjẹ̀bú ni ọ̀dọ́. ẹ má jẹ́ kórìí mi wú bí o. Ah, a ò wúlọ̀ wú ìjẹ̀bú ah, lọ̀dọ̀. ṣé wàá ní àwọn ìjẹ̀bú wọ́n wá fẹ́ bẹ̀ láti bí oríkì wọn hmm. wọ́n ní bó bá wò jẹ̀bọ́ àwọn tiẹ̀ ní wíníwíní bó wò jẹ̀bọ́ àwọn tiẹ̀ ní wíníwíní tó bá wá wò jẹ̀bọ́ àfẹ́ní tiẹ̀ tó kù sọdún agẹmọ èyí hmm. lọ́mọ alágẹmọ mẹ́rìndínlógún hmm. ọmọ aládìyẹ ògògò màgà adìyẹ bọ̀ lóòlé ponílé ọmọ alísùlẹ̀ àrọ́bẹ eh. ọbẹ̀ tí bẹ́ẹ̀lẹ̀ yóò wọlé baba tó bí yín lọ́mọ ẹ̀yin lọ́mọ onígbò má dé má dé onímọ̀ onígbò má wọ̀ má wọ̀ àjèjì tó wọ ọbẹ̀ ó dẹ ẹ̀gbọ́n náà ẹ̀yin lọ́mọ ẹlẹ́yìn kò lẹ́ àdéhùn rẹ̀ onílé yìí nítorí pé kí ni kékeré ìjẹ̀bú ń kọ́ owó ni àgbà ìjẹ̀bú owó ni ìgbà ìjẹ̀bú owó ni kódà ìsọ̀ ìjẹ̀bú owó ni aṣọ ìjẹ̀bú káwá sọ wípé kékeré ìjẹ̀bú kọ́ owó àbí bẹ́ẹ̀ kọ́ káwá ẹ̀wẹ̀ só ẹ òní o ẹ̀wẹ̀ só ẹ òní o ìjẹ̀bú àlàrẹ̀ ayé ayé rẹ̀ kú òní o ẹ kú kalẹ̀ ẹwẹ́ tó ẹ kú òní o ìjẹ̀bú àlà rẹ̀ ayé ayé wẹ́n ayé ayẹ̀wẹ́ mo gbóyìnbó mo re Lagos ìlú òyìnbó mo tún mo ra ẹwẹ́ tó ẹ kú òní o ìjẹ̀bú àlà ayé ayẹ̀wẹ́. ó orí mi ti wù. ló ń Ah, bẹ́ẹ̀ ni wọ́n pè mí ò ní fọwọ́ òsìdúwe lé bàbá tèmi ẹ̀hẹ̀ complete ni kò tí ẹ̀ sámùlù máa láǹbẹ̀ ẹ ṣeun gan ni ẹ kú iṣẹ́ takuntakun ọlọ́run á túbọ̀ máa fún yín ṣe láṣẹ ọlọ́run ọba ẹ ní ṣe é tì ẹ ní ṣe é tì ẹ jẹ́ ṣe báyìí àsìkò wa ti sáré àṣìmùpá sì tún máa rí ojú tiyín náà ní àìpẹ́ lágbára ọlọ́run àbí ẹ̀ ní wá tá a ah, ah, ṣùgbọ́n nídìí ṣe alága yìí a rí i pé ó mu yín lẹ́mìí kí ni àwọn nǹkan tẹ̀ ti bá pàdé ńbẹ̀ tó dàbí àdójúkọ níṣẹ́jú kan. Ah, ẹ ṣe ṣe rí ní ìgbà tí mo wá lọ kọ́ iṣẹ́ yẹn proper hmm. ṣé àwọn pé ìgbà tí mo kọ́ iná ṣẹlẹ̀ pé ní professional. bẹ́ẹ̀ni ìgbà yẹn mo sì mọ wípé àdójúkọ wà ní iṣẹ́. Hmm. <laughs> ẹ kàn ń yọ̀ lọ́tí yín bá ṣe rí tẹ́lẹ̀ bóyá ṣe rí pé mò ń ṣe lọ́fẹ̀ẹ́ tẹ́lẹ̀ yẹn kò jẹ́ kí mo pa àdójúkọ wà níbẹ̀. Hmm. tí ì di professional line. ìgbà tí mo wá bẹ̀rẹ̀ tí mo bẹ̀rẹ̀ professionally yẹn mo wá rí wípé in fact the first àjọyọ̀kọ mi ni pé nígbà tí mo graduate tán hmm. àwọn tí ó máa àdìlẹ̀ máa firi lọ́sẹ̀ tí mi ríran àwọn ojúlóge fún mi lónìí mo lọ gbé báyìí ojúlóge mi wà á ríṣẹ́ débi pé èèyàn kan tó súnmọ́ mi bí iṣan ọrùn hmm. ó wá pè mí tọkọ ojúlóge ó ga ọ láàrin ẹ̀yìn báyìí báyìí báyìí wọ́n nìkan ló ti ríṣẹ́ nù wọn ah! Ah! ọ̀rọ̀ yẹn ẹni yẹn kò lè fi sọ̀rọ̀ pé hmm. ó fi pity mi o but me ó minister sí mi gan hmm. so instantly yẹn a question came to me i mean sorry an answer came to me pé hmm. ah, ó dẹ̀ rí bẹ́ẹ̀ ni mo ní lágbájá tó ẹ pé yẹn kò ti ṣe méjì lákàtà ìgbìyànjú tó ṣe ju mẹ́ta mo ní my own is coming in double fold. bẹ́ẹ̀ni lọ́pọ̀ yanturu. bẹ́ẹ̀ni kọ́nà wà lẹ́gbẹ̀ẹ́ mi hmm. lọ́sẹ̀ yẹn mo dẹ̀ gbaṣẹ́ mẹ́ta. kábíyèsí ọlọ́run. ṣùgbọ́n ṣé wàá rí káwá dójú àgbóǹgbà mi because of my stature àwọn mi àwọn pé who is this. Hmm. kí ló tiẹ̀ fẹ́ wí. who is this but to God be the glory má fi gba microphone. Mm. tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn ṣé ẹ̀rọ àwọn tó sọ pé òyìnbó ìṣẹ̀lá máa sọ pé dáàdi òun ti tó ẹ̀ kójó wá ni. Eh, eh. ṣe ẹ̀kọ́rin wá ni. ẹ̀kọ́rin wá ni àbẹ̀kọ́rọ̀ wá ni. Eh. torí pé kí ni kíní kan máa ń wà tí n bá ti dójú aago ní bá ti rí microphone. bẹ́ẹ̀ni ẹsìn ma mi mọ ibi tí kíní ẹ ti máa wà. inspiration ti wá téèyàn ní malaria gan pàápàá. ah malaria á tẹ ìlọ́nà. then uh, when it come to booking àwọn kan àwọn kan ò gbà pé iṣẹ́ là ń ṣe. Hmm, àwọn kan gbà pé ṣèbí kankan wá pé ẹ wá powó ni after all àwa alága fún àwa alága fún yàtọ̀ sáwọn kan náà tó jẹ́ pé hmm. owó owó owó owó owó ṣẹ́gẹ́tì once you give me my booking money owó iṣẹ́ mi when I get there I want to deliver the best and portray the culture Yorùbá culture. Hmm. so tèmi ò sí pé ẹ gbégbá sílẹ̀ ń bí àgbègbè ń bí. ẹ̀yin ò ń kọ hip hop. mi ti máa ma kọ́ ẹ pé client yẹn bóyá ọkọ ìyàwó ló dìdí ìbéèrè fún nítorí èmi máa tẹ̀ ń béèrè. tí má dẹ̀ máa kọ́ hip hop yẹn mi máa kọ́ ìnẹ́s máa ń jẹ́ kó jọ bí culture hmm. ó ní mo ṣe máa ń ṣe tọ́jú. ẹ máa kọ́ tó máa jọ torí eh, nǹkan ìbílẹ̀ là ń ṣe. yes mo máa ń ṣe hmm. tó máa ń jọ bí culture. traditional wedding. ẹ mọ̀ nígbà tí máa sọ fún eh, ìyàwó tó ń jóbọ̀ tí mo sọ wípé ó ti mú ẹ gbàgbé gbogbo wọn o àwọn boyfriend ìgbà kan hmm. àṣẹ túndé lọmọ tó ń sọ Mm. ọmọ tí o lè mú wálé ṣe mọ̀ mú mínísítà sí mú pàṣẹ information across pé lẹ́yìn túndé àtúnfẹ́ lẹ́lòmíì mọ́ àbí ìgbà míì ẹni ọmọ ọmọ àbúrò ìyàwó tó fẹ́ ka lẹ́tà tó ní kẹ́ fún òní pọ̀ èmi á digress màá ní ó yá ẹ̀gbọ́n rẹ̀ gbọ́ nítorí náà ló ṣe ń ṣakọ nítorí náà ló ṣe ń ṣakọ ẹ̀gbọ́n rẹ̀ gbọ́ràn torí náà ló <laughs> ṣe ṣàkóso. kí wọ́n náà gbọ́rọ̀. ó farabalẹ̀. sẹ́wọ̀n <laughs> eh, fún kí wọ́n wá ka lẹ́tà. kó eh, ó náà ni la ṣe bá yín gbé pé kí wọ́n náà gbọ́ràn. kó balẹ̀ jó sórí táwọn ọmọ yára ẹni bírèèni. èmi ajẹ́ ọkọ I don't allow clients to divert me from this culture. Our hmm. lager we are to be portraying the Yorùbá culture káṣẹ má bàa sọnù. bẹ́ẹ̀ni ẹ Ọlọ́run àtúbọ̀ máa ràn yín àsìkò wa ti sáré ẹ ẹ bá mi ṣé ó ní ẹ ó dàbí ẹ ti sọnà nǹkan tẹ ẹ ń fojú sùn fún nídìí iṣẹ́ alága. Ah, ó wà ó ó wà ó mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àyè àwọn ọ̀gá mi kan tí wọ́n pọ̀n wá hmm. tí àwa náà fi ṣẹ̀ṣẹ̀ gbé nínú iṣẹ́ yẹn hmm. mo lè má dárúkọ hmm. ṣùgbọ́n tó bá wà lé àwọn tó jẹ́ àwọn ọ̀gá wa ti mọ̀. ẹ dárúkọ wọn. Ah. ẹ fi gbóríyìn fún wọn níwọ̀n bá wọn. mo dúpẹ́ lọ́wọ́ ìyá mi tí ó ń pọ̀ mí tí ó máa ń tọ́ mi sọ́nà gan-an lady bisbam alága ìyàwó hmm. ah ìyá ni hmm. hmm. san. àwọn èsì àkùkọ gàgàrà tí èèfẹ́ ah, kékeré kọ. àkùkọ gàgàrà tó fẹ́ kékeré kó kọ káàkiri àgbáyé làwọn tó wá ń pe senior abiyamọ of Nigeria ìyá yẹn ló jẹ́ bẹ́ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ìyá yẹn gan àwọn òde ah. ìyàwó àwọn ìyá yẹn ò fi mí lẹ̀ wọn ò jẹ́ kójú tì mí gbà mí tí bá ní bí kí ṣàlẹ̀ ìpọ́nmi nǹkan báyìí bo mo lọ bí báyìí kí ni báwọn náà ṣe ṣe ń bẹ̀ àwùjọlóge báyìí kò ṣe báyìí kò ṣe ṣe wọ́n máa tọ́ mi sọ́nà gan hmm. tọpẹ́ tó máa ń ṣiṣẹ́ tó bá ní mẹ́ńtọ̀ inú wọn fẹ́ máa ń ṣìnà. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àwọn ìyá adésínà máa ń pè wọ́n ní ọ̀rọ̀ bọ̀ hmm. àwọn ìyá lọ́sìn àwọn àjọkẹ́ amúdejù hmm. so kí n dúpẹ́ lọ gbogbo wọn. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àfojúsùn mi ni pé ibi tí àwọn ìyá yẹn wọ́n máa ń ṣiṣẹ́ káàkiri káàkiri orílẹ̀-èdè èmi náà fẹ́ kọ́ mọ̀ mi káàkiri orílẹ̀-èdè sí dáadáa. bẹ́ẹ̀ ni ó ṣe rí bẹ́ẹ̀ sọ lórí àga tata tẹlifíṣàn yorùbá kò sẹ́ni tó jókòó síbi tí ò blow ẹ ti blow ẹ máa blow kó ṣe bí bọ́ọ̀mù. <laughs> ẹ bá a sọ gbogbo social media sanju sí pátápátá àti ìwádìí ah, sáré. ẹ ṣe olóòtú ìrànlẹ́ ẹ ṣe o mm. bóyá a fẹ́ kàn sí wa lórí social media mm. ní instagram ẹ lọ sí ojúlóge alága ojúlóge alága ojúlóge alága ní instagram then ní facebook prince ojúlóge alága prince ojúlóge alága gbogbo ibi tí wọ́n ẹ ti máa pàdé prince ojúlóge alága wọ́n ti ṣàlàyé fún wa èkejì mi ò yá àsìkò àti sáré. ah tó oníyan ṣe o ọlọ́kà ṣe gbogbo ẹ̀yin tí ẹ bá wa fìfẹ́ jẹ́ náà ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ prince ojúlóge leléyìí ẹ mo lérò pé iná ti rí ọgbọ́n méjì mẹ́ta mẹ́rin mhm. máa ń kọ́ nínú ọ̀rọ̀ tó ń sọ pé mm. passion ìyẹn ní ìfọkànsìn mm. ìfọkànsìn òun ló gbé àwọn dé yìí pàápàá jùlọ fún ẹ̀yin ọ̀dọ́ àwa ọ̀dọ́ tó jẹ́ pé owó ìṣá ni ṣá owó ni owó ìṣá ni ṣá lẹ́yìn owó owó tún ni òun ló máa ń sábà ń ti ọ̀pọ̀lọpọ̀ lọ síbi tí ò yẹ wọ́n tún sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ gidi gan wọ́n sọ débi wait for your time nígbà táwọn kan fẹ́ máa fi ọ̀rọ̀ tí wọ́n gọ́ọ̀gọ́ wọ́n sẹ̀tì ara wọn pé táìmù táwọn ń bọ̀ nígbà tó fòdọ́ lọ́hùn sì ṣe bẹ́ẹ̀ aṣọ́tì ẹ̀ ti dé aṣọ́tì ẹ̀ ti dé táwọn ò mọ̀ kí wọ́n máa sáré mọ́tò kọlù kẹ̀kẹ́ mọ́tò kọlù kẹ̀kẹ́ mm. àti pé ibi tó ti ń bọ̀ kò mm. ní fa ibi tó tó ń lọ lórí ẹ máa dé dúró sí bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wọn ní àtẹrọfọ dìde làwọn hmm. kì í ṣàtàpátá dìde hmm. ṣùgbọ́n Ọlọ́run gbé wọn dé ibi tó yẹ kán dé wọn dẹ̀ tún sì ní àfojúsùn sí ibi rere ẹ mo lérò wípé ẹ kọ́ ọgbọ́n púpọ̀ báwa náà ṣe kọ́ nílé agodo lọ́jọ́ tó ní ẹ̀yin náà dàbí ojúlóge ẹ dàbí the prince global ẹ fẹ́ fi ẹ̀ẹ́dùn yín hàn ẹ fẹ́ ká gbé yín sí gbangba limelight ẹ máa bọ̀ lórí ètò ìjíròrò òwúrọ̀ lọ́gán ni a máa gbé ìpín yín tàbí àtẹ̀jíṣẹ́ yín lórí gbogbo àwọn ẹ̀rọ alátagbà àti ìbánisọ̀rọ̀ tó lọ lórí ẹ̀rọ amóhùnmáwòrán tàbí ẹ fẹ́ jẹ́ kó rọrùn láti bá Ayọ̀ngbénú sọ̀rọ̀ ẹ lọ sórí TikTok àti Instagram handle at Ayọ̀ngbénú underscore alága Yétúndé Adéyẹmọ lórúkọ tèmi èké Ayọ̀ngbénú kí n mò ń dágbére ní apá ọ̀dọ̀ tèmi lówùúrọ̀ yìí ká fèrè àtayọ̀ pàdé lówùúrọ̀ ọ̀la kí ọlá bàbá kásẹ̀ ìpínlẹ̀. ẹ ṣeun ẹ ṣe gan ni àdúpẹ́ yorùbá máa ń sọ̀rọ̀ kan wá ní òun ní ká jẹun pẹ́lẹ́ ni ṣùgbọ́n òfà òfun kọ́ ìyẹn ò jẹ́ bẹ́ẹ̀ dẹ̀rẹ́ àwọn yorùbá náà wọ́n pé lẹ́wà wọ́n pé lédè wọ́n ní bá a dá ogún ọdún mm. ogún ọdún àkókò kù ọ̀la á tún kù ìṣẹ́jú kan náà ni bá òkú náà sí ni ẹ ọ ẹ ti rí ẹyọkọta méjì mú lọ́jọ́ tèmi láti ọ̀dọ̀ àlejò wa àdúpẹ́ gan ni inú wa dùn ìpẹ́ bá wa ṣètò tèmi torí láìsí ẹ̀yin kò sí àwa orúkọ tèmi ò tí ì padà Ọlá Ọ̀nàbàjọ ni mò ń jẹ́ ayálúwa ṣọlá fún mi ọláṣàkẹ́ tí yín gangan tí ò kọ́ mọ́ọ̀n tẹ bá ní ọ̀rọ̀ kọta méjì tẹ fẹ́ bá mi náà sọ ẹ bá mi sọ at Ọ̀nàbàjọ Ọláwálé gbogbo ẹ̀rọ social media house mi pátápátá at Ọ̀nàbàjọ Ọláwálé tó bá jórí Kaftan television yorùbá lẹ ti fẹ́ bá a sọ̀rọ̀ at Kaftan TV yorùbá ẹ fi gbogbo èròǹgbà yín ṣọwọ́ ẹ tẹ́ gbogbo àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ gbogbo ẹ̀ la máa rí tàṣí máa fún yín ní èsì tó dáa bọ́dà mi ojúlóge orin wo lẹ fẹ́ kọ fún wa báyìí tẹ fẹ́ fi dágbére tán fún wa pátápátá ẹ wọnú ẹ̀mí lọ orin ìlú náà láti kọ fún yín mm, torí ẹ ti ń kọ iná àtàwọn mi lọ sí ìlú mi kankan jẹ́ kí èmi náà kọ orin èkìtì. ó yá ẹ̀kọ́ ẹ̀kọ́. ẹ̀fẹ̀ ká aṣá yín mẹ́rẹ̀ rárá. tó erimọ sẹlẹkẹ mọ gbàjà ọmọ mọ mú gbàrí o erimọ sẹlẹkẹ mọ gbàjà ọmọ mọ mú gbàrí o erimọ sẹlẹkẹ mọ gbàjà ọmọ mọ mú gbàrí o erimọ sẹlẹkẹ mọ gbàjà ọmọ mọ mú gbàrí o mọ̀sẹ́lẹ̀kẹ́. ó ga ìrì mọ̀sẹ́lẹ̀kẹ́ o mọ̀ gbàjà ọmọ mọ̀ kárí o ah. kí ni ìtumọ̀ yẹn ẹ complete ẹ lọ́dọ̀ mi. kí ni ìtumọ̀ yẹn. ìtumọ̀ yẹn ni wípé tí èèyàn bá ṣiṣẹ́ ọmọ mm. tó tọ́ ọmọ mm. tó bá yí pẹ́ tó yá ọmọ yẹn bẹ̀rẹ̀ sí ń daṣọ fún òbí ẹ̀ hmm, hmm. torí pé ọwọ́ tó bá ṣẹ́gun sí náà ló kò jẹ́ ẹ jẹ́jọ́ máa juwọ́ sàn ara lè kó dàbọ̀. ja ọmọ mọ́mú kọrí o. ètò ìjíròrò òwúrọ̀ ló gbọ́dẹ́. ètò yìí ló ń yọ ọ́ ilé ìkí yìí káàbọ̀ kí fún máa tó kọ́ ni lọ́gbọ́n tó fún ni lóye